ìpè ti wáyé káàkiri orílẹ̀-èdè yìí láti ẹnu àwọn àlùfáà sí àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ wíwọlé wẹ́rẹ́ oṣù alápẹ̀lẹ̀ ní ramadan tí dídé rẹ̀ sì ṣe kòǹgẹ́ àsìkò àjàkálẹ̀ àrùn coronavirus tí a mọ̀ sí covid-19 ìṣe ni ọ̀rọ̀ wọn dálé orí kí gbogbo mùsùlùmí mọ̀ wípé gbígbọ́rọ̀ sí àwọn aláṣẹ lẹ́nu tún jẹ́ ọ̀kan lára òfin ọlọ́run ọba tí à ń ké pè pàtàkì jùlọ ọ̀rọ̀ ìmọ̀ràn àwọn aṣíwájú ẹ̀sìn yìí dálé wípé tí òfin bá sọ wípé kó má sí ìrun àkípọ̀ tàbí àpéjọpọ̀ ọ̀pọ̀ ènìyàn lásìkò ààwẹ̀ yìí ó yẹ kí ó yé wa wípé òfin yìí ti wà kí Ramadan tó wọlé dé kì í ṣe wípé ìkórìíra ẹ̀sìn tàbí ti nǹkan mìíràn ni tí kì í bá ṣe dídẹ́kun pípéka àjàkálẹ̀ àrùn tó di tọrọfọ́kálẹ̀ yìí covid-19 ọ̀rọ̀ wáyé láti ẹnu àwọn olórí ìjọ ní ìlú Brenin Kẹ́bì ti ṣe olú ìlú ìpínlẹ̀ Kẹ́bì ẹ jẹ́ ká gbọ́ wọn. àìsàn kan tí wọ́n ń pè ní coronavirus ló ń jà káàkiri báyìí tí ó sì mọ ọmọdé kò mọ àgbà kò mọ ọkùnrin kò mọ obìnrin kò mọ pé bóyá mùsùlùmí ni àbí òṣè mùsùlùmí àwa nípa àwẹ̀ tí wọ́n ń bọ̀ yìí ẹ rí i pé àwọn ìjọba wọn gbé ìgbésẹ̀ wípé kóníkálùkù kó wà nílé láti mọ̀ ṣe ìbádà wa pé ká mọ̀ lọ kírun kì í ṣe pé bóyá pé wọ́n dìídì sọ bẹ́ẹ̀ láì ṣe wípé àwọn tí wọ́n gbé ètò yẹn kalẹ̀ mùsùlùmí náà ń bẹ wọn àwọn tí wọ́n ní islam lọ́wọ́ wọ́n ń bẹ nínú wọn náà ni wọ́n fi gbé ètò yẹn kalẹ̀ so látara látara pé àǹfààní ara wa fún àlàáfíà ara wa ẹ jẹ́ ká tẹ̀lé ìlànà tí ìjọba gbé kalẹ̀ ká ká ká kírun wa nínú ilé wa ká sì mọ ṣe ìbádà wa àbí Ọlọ́run àìsàn yìí Ọlọ́run kò bá wa dẹ́kun ẹ̀. Olúwa ní ẹ tẹ̀lé tòun ẹ sì tẹ̀lé tòjúṣe òun ẹ sì tẹ̀lé ti àwọn aláṣẹ yín wọ́n ń pa aláṣẹ lórí dáadáa ètò wọ́n ń pa aláṣẹ lórí lórí àrùn tí ó wà níta lọ́wọ́lọ́wọ́ fún àǹfààní ara wa àti fún ẹ̀mí ara wa náà ni àǹfààní tí wọ́n sọ fún wa yìí ká tẹ̀lé tiwọn pàápàá jùlọ nígbà tí ààwẹ̀ bá dé tí ásámú dé ká rí i pé oníkálukú wa ń kí ní ààyè wa tí wọ́n ní kí a máa kí ká má takò wọ́n ká má takò wọ́n ká ṣe gẹ́gẹ́ bí ó ṣe tọ́ ọlọ́run jẹ́ kí àdúrà wa kó gbà á kí àwọn jàmáà wa tí wọ́n jẹ́ orísun láti headquarter wa lọ́hùn-ún ìlàlẹ̀ amán insha allah iléeṣẹ́ wa kò ní bàjẹ́ iléeṣẹ́ wa kò ní jóná. Hasan Taiwo Adeleke ló ń jábọ̀ ìròyìn láti ìlú Birnin Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà mínísítà fún ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ìlera dókítà Ọlọ́runnímbẹ̀ Mamora ti sọ wípé ọ̀nà kan gbòógì láti dènà ìtànká ààrùn COVID-19 ni nípa ṣíṣe àyẹ̀wò fún àwọn òṣìṣẹ́ elétò ìlera tó ń tọ́jú àwọn aláìsàn kòrónà ọlọ́run níbẹ̀ ló sọ ọ̀rọ̀ yìí ní ìlú àbújá fáwọn oníròyìn lásìkò ìpàdé pẹ̀lú ikọ̀ ìjọba àpapọ̀ tó ń rí sí ìgbógun àrùn covid-19 ní ìlú àbújá ó sọ wípé àyẹ̀wò náà yóò máa jẹ́ ìpele ní ìpele bí àmì bá ṣe ń farahàn àti wípé àyẹ̀wò ọ̀hún yóò máa wáyé bí ẹnikẹ́ni bá ti ń ní àmì kòrónà ọ̀hún èyí tí yóò jẹ́ kí wọ́n wà ní ìfaraṣoko. ó sọ wípé eléyìí yóò jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìgbésẹ̀ láti dáàbò bò wọ́n àti láti dènà ìtànká rẹ̀. bákan náà ni alága fún ikọ̀ ọ̀hún tí ó tún jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ Boss Mustapha sọ wípé àwọn ikọ̀ task force ń ṣe iṣẹ́ wọn gidigidi nípa rínrìn láti ìpínlẹ̀ kan dé òmíràn láti mọ̀ bí ohun gbogbo ti ń lọ sí lórí ìgbáradì wọn àti ìpèsè ohun amáyédẹrùn ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé olùdarí àjọ NCDC ti wá ṣàbẹ̀wò tóun ti aṣojú àjọ elétò ìlera àgbáyé ìyẹn World Health Organization sí ìpínlẹ̀ Imo Anambra Rivers Delta Katsina àti Kano ó sọ wípé ó kù ìpínlẹ̀ mẹ́ta tí wọn yóò dé lákòótán ó tún sọ wípé àjọ PTF ti buwọ́ lu pínpín àwọn ohun èlò ìlera sí àwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti kéde wípé ìpínlẹ̀ náà tún ti ṣe àkọsílẹ̀ àrùn COVID-19 mẹ́ta tuntun tó sì jẹ́ àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà tó ṣẹ̀ láti orílẹ̀ Togo. Kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Ògùn dókítà Tomi Koka ló sọ eléyìí di mímọ̀ ní ìlú Abẹ́òkúta lásìkò tó lọ ṣe àbẹ̀wò sí ibi ìtọ́jú pàjáwìrì tó ní àyè ìbùsùn àádọ́ta lé nígba lókè mọ̀sán èyí tí àjọ Nigeria Center for Disease Control àti àjọ elétò ìlera àgbáyé World Health Organization gbé kalẹ̀ kókà ṣàlàyé pé àwọn ènìyàn mẹ́ta tó ṣẹ̀ṣẹ̀ ní àrùn kòrónà náà jẹ́ lára àwọn ènìyàn mẹ́jọ tó ṣẹ̀ṣẹ̀ dé láti orílẹ̀-èdè Togo tó sì ń lọ sí ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ Jos ó ní àwọn arìnrìn-àjò náà awakọ̀ àti apèròsọ́kọ̀ tí gbogbo wọn jẹ́ mẹ́wàá níye ni àwọn ọlọ́pàá dá dúró níbi ẹnubodè tó wọ ìmẹ̀kọ àfọ̀n àwọn mẹ́ta ló wá ní àrùn kòrónà gẹ́gẹ́ bí àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn àwọn méjì mìíràn sì ń dúró de èsì àyẹ̀wò nígbà tí àwọn márùn-ún mìíràn nínú wọn mórí bọ́ dókítà kókà sọ wípé bí àwọn kò bá dá wọn dúró ṣe àyẹ̀wò àti ìtọ́jú wọn yóò ṣe okùnfà ìtànká àárín àdúgbò ìyẹn community spreading kọmíṣánná náà tún sọ wípé àwọn márùn kan tí wọ́n ní àrùn náà ni wọ́n gbé láti ìpínlẹ̀ èkó lọ sí ìpínlẹ̀ ògùn nítorí láti orí ìrìn àjò náà ni wọ́n ti dá wọn dúró ṣe àyẹ̀wò fún wọn ní ìpínlẹ̀ èkó ó wáá rọ àwọn ará ìpínlẹ̀ ògùn láti ṣe àmúlò àǹfààní àyẹ̀wò orí ìrìn ìyẹn mobile testing tó wà ní ogún ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ náà kí wọ́n lè mọ̀ bóyá wọ́n ti ní ààrùn náà. bákan náà dókítà Kuka sọ wípé àwọn yóò ṣe àyẹ̀wò yíká gbogbo ẹkùn ìdìbò tó wà ní ìpínlẹ̀ Ògùn nítorí òye fojú hàn pé ọ̀pọ̀ ènìyàn ló ní ààrùn náà ìpínlẹ̀ Ògùn sì ti ń gbáradì láti ṣe ìtọ́jú wọn. ẹ̀wẹ̀ ibi ìyàsọ́tọ̀ mẹ́rin ló wà ní ìpínlẹ̀ Ògùn èyí tó wà ní Ìkẹ́nẹ́ ló tóbi jù nínú rẹ̀ lákòótán olùdarí àjọ NCDC dókítà Chekwe Ihekweazu gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Ògùn lórí bí wọ́n ti múra gírí sí ọ̀rọ̀ àrùn COVID-19 igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ti ṣe ìpàdé pẹ̀lú àjọ ayánilówó ní orílẹ̀-èdè àgbáyé ìyẹn International Monetary Fund IMF àti ilé ìfowópamọ́ àgbáyé World Bank lórí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe rú gọ́gọ́ sí lẹ́yìn tí ohun tó ń rùn bá tán lórí àrùn COVID-19 ìpàdé ọ̀hún ni wọ́n ṣe gba orí ìpè fọ́nrán àwòrán ìyẹn video conference call láti ṣètò sílẹ̀ de ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà lẹ́yìn àrùn kòrónà ìgbìmọ̀ tó ń ṣiṣẹ́ lórí ìlọsíwájú ọrọ̀ ajé nàìjíríà èyí tí ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ń darí ti ṣàlàyé pé gbogbo ìgbésẹ̀ ló ti ń lọ lọ́wọ́ láti yọ ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kúrò nínú ìdẹnukọlẹ̀ tó ń jẹ́ recession nínú ọdún 2021 ààrẹ muhammadu buhari ló fi ìgbìmọ̀ náà lélẹ̀ ní ìbẹ̀rẹ̀ oṣù yìí olùrànwọ́ sí igbákejì ààrẹ lórí ìròyìn àti ìlúkoro láolú àkàndé ló sọ ilé yìí lórí ìtàkùn Twitter èyí tó ṣàfihàn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò nínú fọ́nrán àwòrán tó ń gbà ṣe ìpàdé pẹ̀lú àjọ IMF àti ilé ìfowópamọ́ àgbáyé World Bank. Mínísítà fún ètò ìṣúná ètò ìnáwó àti ààtò ìlú Zainab Ahmed tó jẹ́ ọmọ ìgbìmọ̀ náà tó ń ṣiṣẹ́ lórí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé náà ti kọ́kọ́ sọ ní ọjọ́ kẹtàdínlógún oṣù yìí pé ètò ọrọ̀ ajé gbogbo àgbáyé yóò dẹnu kọlẹ̀ lọ́dún yìí nítorí ipa búburú tí àrùn covid-19 ti ní lórí wọn. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àsọtẹ́lẹ̀ àjọ IMF pé ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà yóò já wálẹ̀ lọ́dún tó ń bọ̀ dá lórí ìwòye àjọ tó ń ṣe àkọsílẹ̀ òǹkà ìyẹn National Bureau of Statistics. mínísítà náà wá ṣàlàyé pé ètò àti ìlànà tí ìgbìmọ̀ náà gbé kalẹ̀ láti mú ìlọsíwájú bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ni ààrẹ muhammadu buhari yóò kọ́kọ́ fọwọ́ sí kí ó tó di wípé àwọn kéde rẹ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti sọ wípé kò ní sí àyè láti máa gbé àwọn tó ní àrùn covid-19 lọ láti ìpínlẹ̀ kan sí òmíràn fún ìtọ́jú àyàfi tí ó bá ní àkọsílẹ̀ olùtọ́jú aláìsàn wọn lọ́wọ́ èyí tó sì kàn nípa fún wọn láti gbé irú ẹni bẹ́ẹ̀ kúrò ní ìpínlẹ̀ ọ̀hún lọ sí ibòmíràn fún ìtọ́jú. mínísítà fún ètò ìlera dókítà ọ̀sàgì ẹ̀hánire ló sọ eléyìí láti pagidínà títan ààrùn náà ká níbi tí wọ́n bá ti ń gbé ẹni náà lọ láti ibì kan sí ibòmíràn fún ìtọ́jú ó tún ní ó ti di èèwọ̀ fún àwọn tó ń ta oògùn ìlera ìyẹn patent and proprietary medicine vendors ppmvs láti máa ṣe ìtọ́jú ẹnikẹ́ni tó bá ní àrùn kòrónà mínísítà fún ètò ìlera náà sọ wípé ẹnikẹ́ni nínú àwọn tó ń ta oògùn tọ́wọ́ bá bà pé ó ń ṣe ìtọ́jú ẹni tó ní àrùn covid-19 tàbí ẹni táwọn ènìyàn bá fura sí pé ó ní àrùn náà ní ìjọba yóò gba ìwé àṣẹ tí wọ́n fi ń ta oògùn ìlera ìyẹn license Ẹ̀hánirè ṣàlàyé gbogbo eléyìí níbi ìjábọ̀ ikọ̀ agbèfọ́ba lórí àrùn covid-19 ní ìlú Àbújá mínísítà náà sọ wípé ní ibi ìpàdé pàjáwìrì àjọ tó mójútó ètò ìlera ní ilẹ̀ nàìjíríà ìyẹn National Council of Health NCH èyí tí iléeṣẹ́ ìjọba tó mójútó ètò ìlera tó ń ti àwọn kọmíṣánná ètò ìlera àti akọ̀wé fìdíhẹ́ fún ẹ̀ka ètò ìlera ní àwọn ti panupọ̀ fi òfin náà lélẹ̀ ìpàdé pàjáwìrì ọ̀hún ni wọ́n ṣe gba orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyẹn teleconferencing ó ní ìpàdé ọ̀hún wà fún àtúntò àti ìgbésẹ̀ láti dènà àrùn COVID-19 ní orílẹ̀-èdè yìí yàtọ̀ sí eléyìí nínú ìpàdé náà ni wọ́n tún ti fi lélẹ̀ pé gbogbo ilé ìwòsàn aládàáni tó bá fẹ́ tọ́jú aláìsàn kòrónà gbọ́dọ̀ gba àṣẹ lọ́wọ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ètò ìlera ìyẹn Ministry of Health kí wọ́n tó dá wọlé àti wípé àwọn ìpínlẹ̀ tún gbọ́dọ̀ máa fi àwọn ibi ìyàsọ́tọ̀ tí wọ́n bá ń pèsè tó iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìlera ìyẹn Ministry of Health létí kó lè wà nínú àkọsílẹ̀ wọn. mínísítà ọ̀hún tún sọ wípé ikọ̀ amúṣẹ́ṣe lórí àrùn COVID-19 ni àjọ tó ń rí sí lílé àrùn wọlẹ̀ ìyẹn Nigeria Center for Disease Control NCDC ti rán lọ sí ìpínlẹ̀ Abia Gombe àti Sokoto láti kún àwọn ikọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àrùn covid-19 ní àwọn ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́ ṣiṣẹ́ lákòótán Ehanire ní àwọn sì ń fojú léde láti mọ̀ bóyá àwọn tó tún ní àrùn náà ṣì wà kí ìtọ́jú tó péye lè wà fún àwọn ènìyàn so mọ̀ọ́dẹ́mọ̀ọ́gá ìpèpéjú náà ni aláfilà tí fìlà bá ti kọjá ìpèpéjú ó ti di ti bàbá ṣòṣe nǹkan ìròyìn mẹ́wàá fún sáà tí a wà yìí ní ju bí a ti mú wa lọ ọpọ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin aráalé tẹ́ bá farabalẹ̀ wo ti àṣálẹ́ òní tọ́lá òní bá wa nínú sàárè sídi ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn mẹ́wàá wá sí ojú ìwòran yín ẹ ká máa ṣe jẹ́jẹ́ ká sì máa tọ́jú ara wa pàtàkì jùlọ lásìkò àrùn covid-19 yìí àjàkálẹ̀ àrùn kò ní fi ilé mi àti yín ṣe bùgbé Sekinat Ọláìdíraju ló ń kí